ẹgbẹ́ àwọn ọmọ yorùbá ìyún yorùbá council worldwide ycw wọ́n mà ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ibo tó wà ní ìpínlẹ̀ èkó pé láti àsìkò yìí lọ àwọn yóò bẹ̀rẹ̀ ìjàngbara láti máa ti ọjà táwọn ibo tí wọ́n ń ṣàkóso tó ń darí ẹ̀ lórí bí wọ́n ṣe ń rí ìyálọ́jà gbogbo nàìjíríà tó tún jẹ́ ọmọbìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyún ọmọ ààrẹ bọ́lá ahmed tinubu alhaja mujidat fọláṣadé tinubu òjò ọ̀nìbàṣẹ́ nígbà tí wọ́n ń ṣe ìpàdé pàjáwìrì nínú ààfin ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ọba babátúndé ẹni tàdí ẹyẹ ògúnwùsì ní ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ọ̀sẹ̀ tá a ó ní ààrẹ ẹgbẹ́ yorùbá council worldwide olóyè ọládọ̀tun hasan ló máa jẹ́ kó di mọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé báyìí àsìkò ti tó kí gbogbo ọmọ yorùbá kán dìde láti dáàbò bo àṣà wọn wọn lè kọjá ọ̀rọ̀ ọmọ tinubu àbí ìyálọ́jà wọn ní báwọn ò bá ṣe báyìí àwọn ibo wọn ti fẹ́ gba ogún òbí ilẹ̀ yorùbá mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ti fẹ́ máa jẹ gàba nínú ọjà àwọn ilẹ̀ yorùbá wọn làwọn ṣàkíyèsí pé gbogbo àwọn ọjà ńláńlá tó wà lẹ́kọ̀ọ́ tí àwọn ibo tí wọ́n pọ̀ jù mẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn ibo ló ń darí ẹ̀ ó ní wọn fẹ́ fi ara wọn sábẹ́ àṣẹ àti ìṣàkóso ìyálọ́jà ìyẹn ọmọ tinubu tó jẹ́ mujidat fọláṣadé tinubu òjò ó ní eléyìí àbùkù ni fún àṣà yorùbá nínú àṣà yorùbá ẹni tán bá pè ní ìyálọ́jà ó dání wọ́n gbọ́dọ̀ gbọ́ àṣẹ sí lẹ́nu oníbẹ́ni náà jẹ́ ọmọ yorùbá àbájèjì ó gbọ́dọ̀ wà lábẹ́ àṣẹ ìyálọ́jà ni nítorí pé òun ni olórí gbogbo ọlọ́jà tàbí bàbá lọ́jà ṣùgbọ́n ní táwọn ọmọ ibo fẹ́ máa ṣe báyìí wọ́n fẹ́ máa dá àṣẹ pa fúnra wọn wọn fẹ́ sí lábẹ́ yorùbá láti máa gba àṣẹ lọ́wọ́ ìyálọ́jà nítorí pé ọjọ́ ọmọ yorùbá wọn wá ní eléyìí àwọn ò o wọn láwọn wá ń fi eléyìí ṣèkìlọ̀ fún gbogbo ọjà ńláńlá tó jẹ́ pàwọn ibo ló pọ̀ ńbẹ́ pàápàá ọjà computer village ní ìkẹjà níbi tí wọ́n ti gbé ìyálọ́jà lọ sí ilé ẹjọ́ pé kò lè pàṣẹ kò lè máa gba owó ọjà lọ́wọ́ àwọn ńbẹ̀ wípé kí wọ́n tètè lọ jáwọ́ bíbẹ̀ kọ́ gboru ọjà bẹ́ẹ̀ làwọn yóò ti pa káàkiri ìpínlẹ̀ èkó ààrẹ ọládọ̀tun hasan tún wá ránṣẹ́ sí gómìnà babájídé olúṣọlá sanwóolu ti ìpínlẹ̀ èkó pé kóun náà má wo ọ̀rọ̀ náà níran kó dáàbò bo àṣà yorùbá kó gbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣèwádìí ìwàkiwà táwọn ọmọ ibo tí wọ́n ń wù ní àwọn ọjà tán ti pọ̀ tán sì ti lẹ́nu nítorí pé bí èèyàn bá tètè pẹ̀tàn àrókò báyìí tó bá dàgbà tán ẹbọ ni yóò padà máa gbà. Thank you.